بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته تسواج أنه سرع الضرة المدية في عقد أهل الفرقة المرضية للعلامة لعلامة السفاريني فارب محمد بن أحمد بن سالم السفاريني رحمه الله تعالى الباب الخامس أمام ما كانوا في ذكر النبوة نقايم واتنتي جاء النبي جاء النبي تلعب الساعة وقال النبي وفي النجاح ìtọ́sọ́nà fáwọn èèyàn tá a fi mọ kílódodo قال المؤلف رحمه الله تعالى ومن عظيم منة السلام ولطفه لسائر الأنام ومن عظيم منة السلام ولطفه لسائر الأنام ومن عظيم منة السلام nínú èyí tó tóbi jù níbi ìdára ọlọ́run ọba wọlọtọfíhi àti àánú rẹ̀ bìsá ìrílẹ àná mi fún gbogbo ẹ̀dá yẹnyẹn nǹkan náà ni pé àná àríṣà dálẹ kálíkà ìlàlẹ wosólé wọn báyìí nà lẹyìn fásitì wosólé. àná àríṣà dálẹ kálíkà ìlàlẹ wosólé wọ́n ní àmì arshadal khalqa pẹ̀lú bọ́lọ́wọ́n bá ṣe ìtọ́sọ́nà ẹ̀fẹ́ dà ìlàlíwò sóòlì tí wọ́n fi lè papọ̀ mọ́lọ́run tí wọ́n ní ìbáṣepọ̀ pẹ̀lú ọlọ́run ọba subhana mubayyinan lil haqqi lẹ́ni tó ṣàlàyé òtítọ́ ìrọ̀sùlì pẹ̀lú òjíṣẹ́ ọlọ́run ẹ̀ṣá rútù máa ń nà ó kéré máa bẹ̀nu bó wá orí àtọ̀run bó kó rà tọ̀run kàkó wá. ẹ̀ṣá rútù máa ń nà máa bẹ̀nu bó wá orí àtọ̀run bó kó rà tọ̀run kàkó wá. ọ̀ṣà rútù mọ́ni òkè onímọ̀ bí nùbù wájú májẹ̀mú ẹni tọ́lọ́ ń bá fẹ́ sàpọ́nlé rẹ̀ pẹ̀lú kọjá nẹ́bí nínú nǹkan tó gbọ́dọ̀ jẹ́ àwọn májẹ̀mú tí ó wà lára ènìyàn ọ̀rọ̀ ìjẹ́ tó ń wọ́n tó ń gbọ́dọ̀ jẹ́ ọmọlúwàbí ìdókòwòrà tó ń ó jọkùnrin kò sóbìnrin nínú àwọn anábì ọlọ́run gbogbo èyí táwọn kan máa ń sọ wípé ìyá ànábì Musa ànábì ni tóun yẹn bí etí lè já ànábì báyìí ajá sí pé kòkòrò yẹn náà táwọn sì wá yìí fún òun náà já ànábì sọ nípa bẹ́ẹ̀ nínú májẹ̀mú ẹni tọ́lọ́run bá fẹ́ sàpọ́nlé rẹ̀ pẹ̀lú nùbùwà jíjà ànábì àwòrán ìjà tó ń ìjọmọlúwàbí òdòkú ọ̀rọ̀ tó ń jíjọkùnrin kàkó wa pẹ̀lú kóńtà òun jẹ́ ẹni tí ó lágbára lágbára wọ́lá tó náà lò wọ́n tún bá tó nu bó wá lè ká sí bí wà tàbí bí wà lè fò tó wá. wọ́lá tó náà lò wọ́n tún bá tó nu bó wá wọ́n ní ọ̀la tún náà lò ó tún bá tún nù wá ipò jíjà nàbí àlè rí bìlìkásíbí pẹ̀lú àṣìṣẹ́gbà látọ̀bí ẹ ti lè fa àwọn kinní wọ̀nyí tó ń pa lójoojúmọ́ wọ́n nàbí ọlọ́run báwọn tí wọ́n máa ń sọ báwọn jẹ́ ṣéwù sí máa ń ṣe hmm. tí wọ́n ní ní àwọn iṣẹ́ kan tó sà yẹn lọ. látùn náà oró tí bá tu yòǹbó wà a lè rí ipò jíjà nẹ́bí bèrè kásìbí pẹ̀lú àṣìṣe gbà wọ́tà rí bí pẹ̀lú sísàfàmọ́ ìwọ àwọn ìwà kan téèyàn ó fi dẹnu mímọ́ wálìfò tó wá àbí ìlágbára ọ̀dọ́ lágbègbè nígbà wọn bá jọ̀dọ̀ mo ti láwọn iṣẹ́ wàhálà kan tí ń ṣe tí ń fi dànù bí ọlọ́run kò rí bẹ́ẹ̀ o. láàkín náà fàbílómi nàlẹ́ màwùlá ajal lè ràn yẹn ṣáá mìnìkálọ́kì rèé. إلى الأجل لكنها قل من المولى الأجل لمن يشاء خلقه إلى الأجل قل لكنها أمجج النبي فاضل من المولى أجلولا لا تدلون بابا وقوقو الأجل أجل ثم على رشادة فون انتوري كوني ماجي ثم على تتسمع بتوتي وافوني ọba tó tóbi jùlọ lèmọ́ yẹn ṣá ẹ máa ń sọ láyàn fẹ́ ni tó bá fẹ́ nínú kálùkèhé nínú ẹ̀dá rẹ̀ ìlàlẹ̀ àjà àsìkò tó bá fẹ́ kọjá nẹ́bí yẹn dà wọ́n láwọn tó ń sàn fi máa mọ̀ ọ̀dọ̀ àmbáwò nìfọ̀wérè yìí. تأتي لمن يشاء ولم تزل فيما مضى أنباء من فضله تأتي لمن يشاء ولم تزل قوي كوبو فيما مضى nípa àwọn tó ti rí kọjá tó ti pẹ́ àlàmbáwò dídí ànẹ́bìyàn lórí pálọ́wọ́n fún wọn nírò ohun táwọn ọmọ náà ni ní nfàlìlì yìí o nínú ọlọ́ọ̀lọ́ ọ̀yẹ̀kùgbò àlẹ́ àǹbáwò àwọn ìró tọ́lá wọn fa àwọn kan tí wọ́n fi dà nẹ́bí yẹn fí màá mọ́tò níbi ohun tó ti pé gan ni ní nfàlìlì yìí nínú ọlá káàtì ìró tá a wí tí wọ́n fi dà nẹ́bí yẹn yóò máa wá lè má ń yẹ̀ ṣáá o sani tọ́lá bá fẹ́ òun ni ó ṣe láàánú bìyàn. حتى أتى بالختم الذي ختم به وأعلانا على كل الأمم حتى أتى بالختم الذي ختم به وأعلانا على كل الأمم قل حتى أتى ọlọ́run òye máa sọ àwọn èèyàn dànẹ́bí ẹni ọba fẹ́ òye máa sọ dànẹ́bí àtà àtà bìlkátàmì lẹ́bìí kátàmì tó fi wá padà dé ọ̀dọ̀ ẹni tọ́lọ́run fi parí ànábì ni ó parí rẹ̀ bìyí pẹ̀lú ẹ̀ ìjà ànábì ó parí ẹ̀ pẹ̀lú ẹ̀ wà àìláàná tó sì tún gbajù láàrin wa àlà kó lélẹ̀ ó máa ń ọ̀gá tó lékè gbogbo ìjọ yányán ọlọ́run òye máa ń ṣe àwọn èèyàn láàrin nábì láwọn tó bá fẹ́ tó fi bí pé ìjà ànábì yẹn parí sọ́dọ̀ ta ni o anábà Muhammad sallallahu alayhi wa sallam tó sì pé àwọn lọ ga ju gbogbo wa lọ tó borí gbogbo jọ. faslun fi khasa'is ar-rasul sallallahu alayhi wa sallam ìkútẹ̀rẹ̀ tó fẹ́ sọ nípa khasa'is ar-rasul àwọn ẹ̀sà tí ń bẹ fún òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam wa khassahu. بذاك كالمقام وبعثه لسائر الأنام وخصه بذاك كالمقام وبعثه لسائر الأنام وخصه ولن واسع لسا بذاك pẹ̀lú eléyàn yẹn níbẹ̀ pẹ̀lú jíjópin ànábì yẹn ọlọ́run wá sá lẹ́sà kalimakam bí mọ̀kọ́mù mahmud tọ́lọ́run ló ń pè dìde ni ó sá lẹ́sà pẹ̀lú píparí àwọn ànábì yẹn pé kalimakam tó dàbí ipò ipò ọba àti yìí àti gbígbé dìde gẹ́gẹ́ bí gbígbé dìde bìsá ìrìlẹ̀ ànámi fún gbogbo ẹ̀dá yányán ọlọ́run fi dá nẹ́bí sọ̀lẹ́sà sọ̀lá àlẹ́sọ̀lá wà má jíjẹ lẹ̀ kóra àánì kàlẹ́ mi ìrọ́jì àkọ́ńbìlà mọ̀ẹ́ni wà láàrújájì. wà má jíjẹ lẹ̀ kóra àánì kàlẹ́ mi ìrọ́jì àkọ́ńbìlà mọ̀ẹ́ni wà láàrújájì. àkọ́ńbìlà mọ̀ẹ́ni wọ̀lá àwìjáàjì wọ̀lá àwìjáàjì wọ̀lá àwìjáàjì. ó ní wọ̀mọ̀ ọ̀jíìsì kùránì ọlọ́run tó dà nẹ́bí sàlẹ́sà pẹ̀lú àlùkùránì tá a lè rírò ẹ̀ mú wá. Alìmì ìrọ́jì àti Ìsirayì wà ní ìrọ́jì. Ìrìn tí yẹn lè rìn fún sùn mẹ́fà tó wá lọ fún àwọn àkókò tẹ lóru ó tó àkó mẹ́rin ló tún lọ pè. akọni ló ti tọ́ ìlà mẹ́ni kò sí rọ́mẹ́ wọn láwọn ìjájí kò sí wíwọ́ ọgọ̀ọ̀gọ̀ kan bẹ́ẹ̀ pé ọ̀rọ̀ yẹn ò tó ó ní fọ̀ká wọn há bá hàn rọ́bù ọ̀fà dọ́là. وخصه سبحانه وخوله وكرمه ربه وفضله وخصه سبحانه وخوله وكم حباه ربه ملو ملو ìwọ̀n tọ́lọ́wọ́n bá ti fi kànábì lọ rẹ̀ وفضل kó tó wá fún lájọ lọ́la وخصه سبحانه ó tún wáá da sàlẹ́sà mímọ́ fọlọ́run wa káwọ́wálà ìtumọ̀ kan náà ni ìyẹn ni pé ó ṣe lẹ́nu ẹ̀sà faslun ìpínkà ní fíìmù àjẹsà tìhí nípa àwọn àmì ìyanu òjíṣẹ́ ọlọ́run sọlá àlẹ́ ọ̀sọ̀dá wọ́n àjẹsà tó kátàmìlẹ̀ àmbáyé kẹfìrọ̀ tó tẹ̀jìlò àmì ẹ̀sà. mùjìzátù kátámìlì àmbáyì àwọn àmì ìyanu ẹni tó parí jíjà nẹ́bì ó parí àwọn ànẹ́bì ọlọ́run àwọn àmì ìyanu rẹ̀ kẹfì ìrọ̀tún ọ̀pọ̀ tẹ̀jílù kọ́dọ̀ ó tóbi wọ́n ní ẹ̀sọ́ ee kò ṣeé sóńkà mínú ha tààlà àmúlọ́yìn mọ̀ jésù lọ́wọ́rọ́. هذا اشتقاق لبدر من غير مدعى من يا كلام الله معجز الورى هذا اشتقاق لبدر من غير مدعى نínú àmì yánu yá minha nínú rẹ̀ òun ni kàlámù láàyè ọ̀rọ̀ ọlọ́run mọ́jísù lè wá rárá tó sọ gbogbo àwọn èèyàn dọ́lẹ́ tí wọ́n lè mú mẹ́wàá fàtàṣe pákòlì bádìrí bẹ́ẹ̀ náà ni pínpín méjì òṣùpá ọjọ́ kẹrìnlá nínú rẹ́ẹ̀rì kíra láì ní àdáparọ́ mú nígbà táwọn èfèrí ní mọ́kàdéjọ ni wọ́n sọ fún anabi sọlá rẹ̀ ọ̀sẹ̀lá ń pẹ́ ayé pa anabi ọlọ́run ọba ni ẹ́ ọ̀yà sọ pé kó sùpà pín méjì tó ti pín méjì báyìí á gbọ̀n tó ń rí ìdíje ọlọ́run sì ṣe bẹ́ẹ̀ oṣù parakún méjì ọ̀kan ń bẹ ní ọkùnkan èkejì ń bẹ lókè kejì ṣùgbọ́n tóun ti bẹ́ẹ̀ wọ́n pè lókè dání. لما بدأت اقتربت الساعة وانشق القمر àlìkámọ ló fi já sí pé ìpín méjì oṣù parí bó ti padà di ṣárató mí ní aṣọ àtọ àmì kan náà àmì ìpayé fẹ́ parẹ́ ọlọ́run ní ẹ̀kọ́ tààrà bá ti sá àtò àlèkèyàmọ̀ súnmọ́ wọ́n ń ṣọ́kọ̀ àlèkọ́nọ́ òṣùpá pín méjì ọlọ́run wa múra àwọn ọ̀daràn afọ ìyàrá ó àyàtọ̀ yọ ọ̀rọ̀ ìbú wọ́n yẹ kó lò sí ẹ̀rọ mọ́ sí tẹ̀mí ọ́ wọ́n bá rà kan báyìí fẹ́ kí wọ́n gbà nẹ́bí gbọ́ wọ́n á tún sẹ́rí kó nínú gbàgbọ́ ohun tí wọ́n máa sọ náà ní pé ah, dídán lélẹ́yìí tọ́jú ẹ̀dán ti ń kọ̀ntínú téèyàn bá ya òpè dẹ́gbọ̀n lèèyàn sì sọ pé sùpá táwọn olókè láti jọ yìí kó pín méjì kọkàn bọ́ sẹ́yìn òkè kan kéèjì bọ́ sí ibà òpè dán làwọn èèyàn òpè dán lọkùnrin ilé rẹ̀ so olórí ọkọ kàtà ṣe kọ́kọ́ lè bá dìde nínú àwọn àmì ìyanu tánú ìsúlá sọlá ń tọ́lọ́run òun ni pínpín òṣùpá ọjọ́ kẹrìnlá ìnàkẹ́ ìrèmùtírà láì ní irọ́ nínú òní ìdárọ́pọ̀ mọ́ òótọ́ nínú. wà á fúnbà ló lè àìláàmì mi kẹrìmùtírà àbí yóò nà lè mọ bí àwọn sòfin ọmọlẹ́kọ̀ọ́. wà á fúnbà ló lè àìláàmì mi kẹrìmùtírà àbí yóò nà lè mọ ó ní wàá abudulu lè álámì ẹni ọlọ́lá jù nínú gbogbo ayé mínísẹ́ hmm, ìrìnsíra láì ní rọ́pò mú tọ́ ọ nàbí yù náà ànábì wà ní àlùmọ̀bì ọ̀húnṣù ẹni tá a gbé dìde fi omi kúrọ̀ níyà gbogbo òlú péréje mẹ́kà wọ́n bá dáhùn lẹ afọ́bọ́ọ́lù àhẹ́lólẹ́ ázímí. الرسل ثم الأنبياء بالجزم وبعدهم الأفضل أصل العزم والرسل ثم الأنبياء بالجزم yóò ti jẹ́ káwọn obìnrin kọrin níbẹ̀ ثم الأنبياء بالجزم ó ní wà báyìí afdalu ahlul azmi lẹ́yìn ìgbà yẹn òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam òun lọ́lọ́lá jù nínú àwọn ẹni tí wọ́n jẹ́ ulul azmi minar rusuli farrusulu nínú gbogbo àwọn ìránṣẹ́ ọlọ́run summal nínú gbogbo àwọn ànábì ọlọ́run bil jazmi pẹ̀lú gbígbé ọ̀rọ̀ rẹ̀ pé ó láì ṣe méjì lórí ẹ̀ ní lọ́lọ́lá jù nù wọ́n. fasilon ìpín kàtúnì fíìmù ọ̀yẹ́ jìbú lílẹ̀ àmbìyà ohun tó pin dandan fáwọn anábì ọlọ́run ọ̀má yẹjú zọ àlẹ́ ìhìm àti ohun tó lẹ́tọ̀ọ́ fún wọn ọ̀má yẹ sàhíìlù fi hàpìhìm àti ohun tí ò ṣeé ṣe nínú ẹ̀tọ́ wọn àlẹ́ ìhìm sọ̀rọ̀ àti wọ́n sáláàbù. كلام الألام قم أبعه وأن كل واحد منهم سليم من كل ما نقص ومن كفر عصيم وأن كل واحد منهم سليم من كل ما نقص ومن كفر عصيم قل وأن كل واحد منهم سليم يقاتلنا عن النبي عليه الصلاة والسلام من كل ما نقص كل منه وبون تدقون ومن كفر عصم àti kúrò nínú àìní gbàgbọ́ wọ́n sì wọ́n sọ gba àwọn ànẹ́bẹ̀ ọlọ́run kó mbẹ́ wọ́n fi pa ànẹ́bẹ̀ ọlọ́run ọ̀yẹ́ sálábùkù ọ̀yẹ́ sì ṣe káfíìrì. káàdà kàmí ẹ̀nà ìfòkínwá mi ẹ̀nà ìyá náà ti بالصدق والأمانة فذاب من إفك ومن صيانة لوصيهم بالصدق والأمانة oníkàzáàkì bẹ́ẹ̀ náà lọ́rọ̀ ṣe rí àwọn ànábì ọlọ́run alhamdulilah ṣáàbí kún lọ́wọ́ ìṣòro wa lọ́kùn oníkàzáàkà bẹ́ẹ̀ náà lọ́rọ̀ ṣe rí fún àwọn ànábì ọlọ́run wọ́n là mí ní ifkin nínú rọ èyí sọ̀pàrọ̀ wọn èyí ti ọ̀pàrọ̀ ọ̀bẹ nìyáná wọn èyí sọ ń jàǹbá lèwọ́sìfìhìn sídìkì nítorí ìròyìn tá a bá fi ròyìn wọn kó lóòótọ́ ni wọ́n wẹ́lẹ́ àmánà àti pé olùsọ́gbà àfipamọ́ ni wọ́n bọ́ọ̀ ni wọ́n ṣe wájọ́ pààrọ̀ bọ́ọ̀ ni wọ́n ṣe jọ ń jàǹbá wọ́n yé sọ ń jàǹbá wọ́n yé olódodo ni wọ́n. هذه ما صدعتك حافظ عطوني و وجائز في حق كل الرسل النوم والنكاح مثل لأكل وجائز في حق كل الرسل النوم والنكاح مثل لأكل هنا وجائز يمتلك في حق كل الرسل nínú ẹ̀tọ́ gbogbo àwọn ọ̀rẹ́nsẹ́ ọlọ́run tá a lè fi ròyìn wọn wọn ni ànẹ́wọ̀mù wọn a máa sùn ọlọ́run ní èso ọ̀ǹdẹ̀káhù wọn a máa fẹ́yàwó gbọ́dọ̀ jíṣẹ́ ọlọ́run tó bímọ. mísìlùlẹ̀ akíndé nínú àná ni kí wọ́n máa jẹun òun làwọn ìdàrẹ́ kan sọ pé má lè hádà rọ̀ṣọ́ọ̀lù má lè hádà rọ̀ṣọ́ọ̀lù yàtúrù pààmù ọ̀yà mùsùlùmí lásọ̀ ẹni tó pẹlẹ lójijì ìgbéró òjijì wò ni ń jẹun. nítorí nke lọja nǹkan lọ́jà ẹ̀yẹ ka àlẹ́kà kan máa bá ti gbogbo nǹkan <laughs> ni. lórí bẹ́ẹ̀ nínú nǹkan tó lẹ́tọ̀ọ́ láti fi ròyìn àwọn ànábì ọlọ́run ni pé wọ́n máa yóò sùn ni ojú ó sùn ṣùgbọ́n kan ò ní sùn nítorí olè akílí bẹ́ẹ̀ náà ní jíjẹ mímu àwọn ànábì ọlọ́run máa ń ṣe nígbà yẹn máa ń rẹ̀ wọ́n máa ń rẹ̀ bí fi máa ń rẹ̀ àwa náà. aslun ìpín kan tó ní fi dìkìrì sọ̀hábàtì radiyallahu anhum láti mú wá sẹ̀rẹ̀ tí fún wa àwọn sàádé ọlọ́run kọ́ bá ní ìyọnu sí wọn. òníwàlẹ́ sáfẹ́ rẹ̀ ọ̀ في الفضيل والمعروف كالصديق وليس في الأمة بالتحقيق بالفضل والمعروف كالصديق وما لا آخر وفي بعض قوله نفسه يعني قال وليس في الأمة بالتحقيق من الأمة تصنع بالتحقيق قالوا في في جامله fìlìfàbùlì nínú ọlá wẹ́l màrúfì àti ṣíṣe rere máa fowó sànú ẹ̀ẹ́n àti dáadáa asùdíkì tó dàbí àbúkàkiri ọ̀sùn tán. wọ́n bá ń dàhó lè fárúkú mi gẹ̀rí fira wọ́n bá dàhó osmanu fa fàtúrọ́kìlì mìíràn. وبعده الفاروق من غير افتراء وبعده عثمان قدر كبيرا قل وبعده الفاروق يعني وصلنا لنا الفاروق الذي فرق الله به بين الحق والباطل ọlọ́run fi sùn pé aláàárín òdodo àti bàjẹ́ tí í ṣe ọmọ nígbèrè tíra láì ládàá parọ́ náà ló tún lọ́lá jù wọ́n bá dàwó Usmanu lẹ́yìn náà ní tó tún lọ́lá jù kẹta àwọn ni osmanu fatihu kìlìmíra pàtì àlìmíra ìmáṣe fanfa àríyànjiyàn. وبعد فل فضل حقيق فاسمعي نظام هذا للبقين الأن الكني الأنزعي وبعد فضل حقيق فاسمعي Olùwà gbádùn lẹ́yìn máa ń falfàlù àkíkọ́ ọlá òtítọ́ ọlá ní ti pàápàá fásùmá fásùmá gbọ́ nìdọ́mí orin mi yìí hàdà lẹ́lẹ́bà pé ní àlẹ́ àmzàì àlẹ́ ní sọ̀rọ̀ rẹ̀ yọ. Hmm. Òun ló tún lọ́lá jù lẹ́yìn ìgbà yẹn. Mm, Albatinu, wọn kàn mú àwọn ọ̀rọ̀ yìí wá fún àdá anzai bí ẹni tí máa ń tara nípa ẹ̀sìn mm, batinu ni ó ń sọ bẹ́ẹ̀ dà rẹ̀ ṣe rí ni nínú alibatin òní mujande lele abotalema dila azimi mufarrijile awjali wa pili hazmi. مجدد أبطال موت العزم ọlọ́run darí mọ̀jáǹdì lílẹ̀ àbùtàn àwọn balógun balógun máa ń gbé wọn lulẹ̀ mọ́ọ̀dìlẹ̀ azumi ẹni tí máa ń ìpinnu rẹ̀ yóò mú ṣẹ mọ̀fárìjìlẹ̀ àwùjálì nǹkan tó bá jẹ́ pààyà amọ̀kúrò wàá fìlẹ̀ azumi azumi ní wọn tá a bá ti wá pinnu lórí rẹ̀ gan yóò ṣe kìnìyàn tó jẹ́ pé kò ní dìpinnu kù. ما في الندى مبدي الهدى مريد العيدى وجد الصدى يا ويل من فيه عتدى ما في الندى ويا شنو دي باين تقول الله بين بين كابين لو كان كاي وافي الندى مبدي الهدى مريد العيدة مجري الصدى يا ويل من فيه اعتدى وإنك مريد الهدى مريد الهدى مجري الصدى يا ويل من ni wàá fi nẹ́dà ẹni tí máa ń pè níbi ọ̀rẹ́ ni mo bóde lè hódà ẹni tí máa ń fi mọ̀nà hàn ni múrídì lẹ́ẹ̀dà ní máa ń kó parun bọ́ta mújírè sọ́dà nítorí máa ń kílẹ̀ òǹgbẹ yá wáyédà máa ń fi àìsàdà egbé òtútọ́nú náà já nẹ́mọ̀ kọ́ máa jẹ́ tẹni tí bá ń bá sọ̀tà fàáhùbù káhùbìhìm hàtìmọ́ wájà àmọ́ ń ta àdá àwòkọ̀lá fọ́kọ́dé kàzáfù. فرده كحبهم حتما وجب ومن تعدى الطلاق فقد كذب nítorí rí i pé ọ̀sẹ́ni tí ọ̀lọ́lá ń nu gbogbo wọn ṣùgbọ́n fẹ́ fi hàn pé kẹ́ má ṣe bọ́ọ̀hún sọ pálí ọ̀lọ́lá ẹsẹ̀ mẹ́ta ni ló fi ròyìn rẹ̀ ẹ mọ̀ gbà pọ́ lọ́la o ṣùgbọ́n tòun ti bọ́lá yẹn ṣètò àhóbòhú ìfẹ́ àlí kàhú bihim ó dàbí ìfẹ́ àwọn sàádé yìí kùnà hatman wàjà wàjà bá hatman ọkùnrin dandan ní pọ́nbélé láti nífẹ̀ẹ́ rẹ̀ wọ́n ta àdà ká nífẹ̀ẹ́ wọn bákan náà láti wọ́n ta àdà ẹni ọba wa kọjá là ọba pé kàlejò táwọn yòókù lọ àwọn kọ̀lá àbókùnrinra ìkan náà àwọn sàádé ọ̀kọ̀dìkadà wọn kà ti parọ́ wọn bá a dùn fẹ́ẹ́ lẹ́ẹ̀. أفضل باقي العشرة فأهل بدر ثم أهل الشجرة وقال أفضل باقي العشرة olùwọ̀ bá dùn lẹ́yìn àwọn mẹ́rin àwọn àlùkùlàfà wòrọ̀ ṣìdúnà àlàfòdọ́lù bá kìlẹ̀ àṣàrà àwọn tó tún lọ́lá jùlọ òun làwọn mẹ́fà tó sẹ́kùn tí wọ́n á fi pé mẹ́wàá bí àwọn ọlọ́hàtò bọ́nà ọ̀bẹ ìdíláyè sàyid sàad abdulrahman bin auf àti amir bin jarrahi àwọn tó tún kù nìyẹn táwọn ẹ̀ tún lọ́la ni wọ́n bá àdúlẹ́yìn máa yẹn fa àfọ̀rọ́lù ẹ̀lẹ́ àfọ̀rọ́lù ẹni tó fi lọ́la jù báàkìlà aṣara òun làwọn mẹ́rin tí wọ́n kù nù àwọn mẹ́fà tí wọ́n kù fún olùkí mẹ́wàá ló bá dé àwọn tó tún lọ́la lẹ́yìn wọn àwọn tó jagun bá dàrí tọ́lọ́run ni ẹ máa ṣe ohun tẹ́ ẹ bá fẹ́ nítorí pé mo ti forí ọlọ́run dẹ̀ sí rí pé òun ò lè ṣẹ́ bọ́ lẹ́yìn náà làwọn tí wọ́n fà nẹ́bí ní bẹ́yà tí wọ́n pè ní bẹ́yà tó lè jọ lábẹ́ igi aláwọn náà wọ one thousand four hundred. وقيل أهل أحد أحد المقدمة والأول والأول والأول والأول الأولى والأول والأول لا للنصوص المحكمة وقيل أهل وقيل أهل أهد لمقدمة ولأول الأولاد الله كما بنت ولولا بالنصوص المحكم كما بنت كذا وقيل أهل أهد للمقدمة wọ́n tún sọ pé àwọn tó jagun ọ̀hún jù láti síwájú àwọn ahùn ṣàjára ni wàlẹ̀ awàlú làálẹ̀ nùsùsùlmọ̀ kàmá. àwọn ọ̀gá ìgbà wípé ṣẹlẹ̀ lákọ̀ọ́kọ́ kàtó tó yà ní ṣájára ni àwọn lọ́lẹ́tọ̀ ká ti iwájú àwọn ọjàgùn ọ̀hìndù lè nùsùsùlmọ̀ kàmá pẹ̀lú ẹsẹ̀ ọ̀rọ̀ èyí tá a ti parí ìdájọ́ lórí rẹ̀ wà á ìṣà mà Khadija fi sàbókè fáfọ àmúnókè nàìjíríà wọ́n ní wà áyíṣà áyíṣà bìlẹ̀ ilmi nínú mọ̀ náà Khadija àti Khadija fi sábùkì nínú gbígbà wájú àwọn náà lọ́la fáfàm gbàgbọ́ yẹ nókútà tànẹ̀ sí ìjà ọ̀rọ̀ tó yanjú lọ́jọ́ àbájáde ìyá ni pé kókó òun la fi sọ̀rọ̀ parí yìí wọ́n ń pè nókítà wọn ní àṣàyàn ọ̀rọ̀ ajé àbájáde ìwádìí wa tó bá jọ́rọ̀ mọ̀ à ń ṣàní ọ̀la tó bá jọ́rọ̀ gbígbà wájú nínú rere àdíjà lọ́la ọ̀sẹ̀ntì ọ̀lọ́la náà méjèèjì سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت